فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وكونوا مع الصابرين واعلموا أن دين الإسلام دين الله ودين الأنبياء قال تعالى اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون هذا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال سبحانه ملة أبيك إبراهيم هو سماكم المسلمين عباد الله تمسكوا بدينكم فإنه طريق النجاح والموصل إلى الجنات والإسلام عباد الله هو الاسلام لله بالتوحيد والانقياد له بالطاعة والخلوص من الشرك والبراهة من أهله ليس الإسلام بالتسلي ولا بالانتساب ولا بالهوية وإنما الإسلام هو ما جاء به محمد صلى الله عليه وسلم هو دين جميع الأنبياء كله قال سبحانه وتعالى إن الدين عند الله الإسلام وقال سبحانه ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وفي الآخرة من الخاسرين فقل الأنبياء واتباعهم على الإسلام فإنه كلهم على الإسلام لله وجل إلى أن يبعث محمد صلى الله عليه وسلم فصار الإسلام هو ما جاه به محمد صلى الله عليه وسلم والله سبحانه وتعالى يعفو عما لا يتقون الإنسان ولا يقدر عليه قال سبحانه وتعالى لا يكلف الله نفسا إلا وسعاها لها ما كسبت وعليها ما اكتسبت أيها الناس اتقوا الله تعالى وهذا من الفتن التي تصرفكم عن دينكم والفتن الآن عظيمة ودعاة الضد من الداخل والخارج كثيرون لا يحلون جهدا ليلا والنهارا عن صد عن هذا الدين الإسلام وعن إخراج المسلمين عن دينهم قال رسول الله صلى الله عليه وسلم إنها فتنة فقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينهم بعرض من الدنيا هذا قبل الله عليكم يا الله orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá anábíwá muhammad sallallahu alayhi wa àlàyé tí Ànábì sallallahu alaihi wasallam tó máa ń ṣe fáwọn sọ̀hábà rẹ̀ ní gbogbo ọgbà tí máa ti ń bá wọn sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam a máa ń sí ọ̀rọ̀ rẹ̀ pé èyí tí fi ń lóore nínú ọ̀rọ̀ òun náà lọ́rọ̀ ọlọ́run ọba nígbà tí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ẹ̀dá tó bá pé méjì níwájú wa tọ́lọ́lọ́ yẹ ká mú o nítorí pé àwa àtẹ̀dá tó na lọ́wọ́ kejì yìí àwa méjèèjì lọ́lọ́jọ́ ń bá sọ̀rọ̀ òun ó sì tún wá mú ọ̀rọ̀ mi wá tí ó ní ká fi yapa ọlọ́ ọ̀rọ̀ ọlọ́run la máa ń tẹ̀lé o àìtẹ̀lé téèyàn. Anna Muhammad sallallahu alayhi wa sallam àjò máa yá wọn sọ̀hábà rẹ̀ ìlànà tí wọ́n fi ń sin lọ́run tí wọ́n fi ń gbẹ̀san ìjọsìn náà òun náà ni kí wọ́n sin lọ́run pẹ̀lú lọ́nà nẹ́bíwá Muhammad bí wọ́n bá sin lọ́run pẹ̀lú lọ́nà kan ẹni ẹ̀dá ọlọ́run tó là kalẹ̀ ọlọ́run ní gbawé ẹ̀sìn náà lọ́wọ́ wa gẹ́gẹ́ bá ti rápá kan lónìí nínú àwọn mùsùlùmí sẹ́kẹ́ ìlànà ẹnìkan làwọn fi ń sin lọ. kọ́dà bí wọ́n bá tó ṣe ìjọsìn náà wọ́n tún máa níyàn wá wọ́n làwọn fi kọ́ọ̀sì ẹni náà ni subhanallah eléyìí ṣe islam jama eléyìí ṣe islam abdulayi wọn bá wọn kà sọ́nà anabi sallallahu alayhi wa sallam ajumaya wọn sọ̀hábà rẹ̀ èyí tó burú jù nínú àwọn àlànà tí ẹ fi ń ṣe lọ́wọ́ tí ẹ gbọ́n ṣe lọ́wọ́ ọba òun náà ni àdáadáalẹ̀. àdáadáalẹ̀ burú púpọ̀ bó ṣe burú lóòótọ́ ìdájọ́ rẹ̀ kò tẹ́bọ ìdájọ́ rẹ̀ kò tó kúkúrú kò sì túmọ̀ pé ó ju ẹ̀ṣẹ̀ lásán lọ àmọ́ kí ló fà á sanad muhammad sallallahu alayhi wa sallam tóbi ló ló burú jù tó máa ń ṣe é kò ní rí láì dáa ẹni tí máa ń ṣe é àwọn èèyàn ò ní rí láì dáa tẹ́ni tí ń ṣe lẹ́bìn tó fi burú jù nìyẹn ọlọ́ba kó là wá níbi àdáadáalẹ̀ o gbogbo tí máa ń jẹ́ àdáadáalẹ̀ kò ná pé ń gbogbo tó bá ti jẹ́ bí dáa ànábì ni gbogbo tó bá ti jẹ́ àná ànábì ló lè sún ìyàwó náà ọlọ́mọ sì wá lọ́mọ náà o bí yóò bá fẹ́ wọ náà kó yà máa rìn ojú ọ̀nà bídà jàmá mùsùlùmí kútùbà wa lẹ́nu oní atamasuk bìdínìlá atamasuk bìdínìlá ẹja dìbẹ̀ ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run oníkádìmú bẹ́ẹ̀ yóò bá fẹ́ tẹ̀sí lálẹ́ kìyàmá àbí kó dẹ̀sìn ọlọ́run mú o tabalẹ́ka dín ẹ̀sìn ọlọ́run ọba mú o ìyẹn ni pé ẹ máa kú ó lórí ìsìlámù tẹ́ ń ṣe ìsìlámù tẹ́ ń ṣe yìí gangan lọ́nà àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n fẹ́ gbé yín kú lórí ìsìlámù yẹn máa gbà sàkú bí díìnì kù ẹ̀yẹn rúti ọlọ́run ọba ẹ dúró ẹ̀sìn yín kí ẹ̀sìn náà ó ní ìsìlámù lára kútúbà tálẹ́bí sọlọ́lá lára nǹkan tálẹ́bí sallallahu alaihi ti máa fi sí ọ̀rọ̀ tá a máa ń pè ní khutbatul haja ànábì ò lè fẹ́ bá wọn sọ wá sọ̀rọ̀ ka náà ayà náà ṣe àǹfààní púpọ̀ o gbogbo ránran tí yóò bá ṣe olómà àti pé bọ́ọ̀bà kú mọ́sálá ẹ̀kú mùsùlùmí o. mọ́sálá ẹ̀kú mùsùlùmí ìgbà tí ìwà mọ ọjọ́ tí ó kú kọ́ ìgbà tí ìwà mọ ọjọ́ tí ó kú kò tètè bí rán rán lẹ̀ kọ́ sí snap torí pọ̀ ọmọjọ́ tó kù olúwa ni wàlá tamutunna illa wa antum muslimun. tèmi ni pé bẹ́ẹ̀ bá padà sọ́dọ̀ mi bẹ́ẹ̀ bá fayé lẹ̀ ẹ gbọ́dọ̀ kú àti kẹ́rin tẹ́ kú ní mùsùlùmí òdodo bí yóò bá kú mùsùlùmí òdodo kò ráyé lò bí yóò bá kú lórí Islam ó ṣòfò bí yóò bá fi ẹgbẹ̀rún ọdún tó fi ṣe Islam tó kù sẹ́jú kan kó kú láyé tó rí ìrìnkúrìn ìrìnkúrìn tó rí òní yóò lo ju ìṣẹ́jú kan lọ lérí lòkìrì náà tó bá di gáàlì kìámà ọlọ́run ò ní gbé jáde láàrin àwọn mùsùlùmí mọ́. àdìsí lọ́la fi àdìsí àdìgbò Muhammad ní Muslim oníyúbọ akọlẹ àbù àlàmẹ mẹ́ta alẹ ẹrú Ọlọ́run tó bá kú àgbẹ ìdíje lọlẹ kìyàmà lérí tó bá kú lé lérí ni tó bá kú lórí Islam àgbẹ ìdíje láàrin ọmọ mùsùlùmí ni bọ́bá kọ kú lérí dèfèrí pẹ́rẹ́ ọ̀sàbákòlù láàrin àwọn dèfèrí wọ́n ti gbé ọ̀dìdè eléyìí lọ́ọ́ fi lọ́gbọ́ọ̀gbọ́ fi ayé lẹ̀ kó kúkúrú ọgbọ́rọ̀ fi ayé lẹ̀ kó ṣíríkì kéèyàn bá máa ń ṣẹ̀jẹ̀ ní ègbé lálẹ́ kìyàmà. ọlọ́wọ́n bá sọ́nà alukọ́hánì kẹ́rì láti lè máa fi ìsìláàmù rinlẹ̀ fún yín ó ní anẹ́ muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anabi ṣe hajjatul wada hajju ká anabi ṣe gbẹ̀yìn bó ti yẹ kí òun náà ní hajju ká anabi ṣe ọlọ́ni al-yawm èmi yìí tó jọjọ jùmọ̀ àlìyáwó òní yìí tó tún jọ́ sọ́jọ́ àràfá akmaltu lakum dinakum ọlọ́run ni mo ti kọ̀m̀plìtì gbogbo tí ń jẹ́ ìjọsìn pátápátá mo ti parí ẹ̀ fún yín. wa atmamtu alaykum ni'mati ìdẹ̀ra èmi ọlọ́run ọba ìdẹ̀ra èmi ọlọ́run mo ti parí ẹ̀ lérí wàrọ̀díìtù lákòmù ìsìláàmà dìínà ìsìláàmù ni mo yọ́nú sí fún yín lẹ́sìn kẹ́ máa ṣe ìsìláàmù lẹ́sìn nítorí ìdílé ìjọba ẹgbẹ́ lórí ìsìláàmù ìsìláàmù yìí òun náà lẹ́sìn àbáláyé gbogbo tí máa ń pè lẹ́sìn àbáláyé irọ́ ni Ọbàtálá bá ìsìláàmù ni Ṣàngó ìsìláàmù ni ìsìláàmù gbogbo wa dé bá láyé ni. لأنه دين الله والله سبحانه وتعالى قبل كل شيء الله باجي سوى kí gbogbo nǹkan gbogbo máa wà wà dínú dịnụ, ẹ̀sìn yín ẹ̀sìn rẹ̀ sí ni. ni ẹ̀sìn nuhu ibrahim suleiman dáúdà isa musa tó bí wá dé rí àti muhammad sallallahu alayhi wa sallam jọmọ kí ni wọn ń pè ní ìsìláàmù yìí ibi tí wàhálà ti bá mùsùlùmí rè لأنه لا يدري ما الإسلام ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó bá ní kó define islam fún yín léyìí tó ní wọ́n bí wọn sínú ẹ̀kọ́ ní define. àmọ́ ká sàlàyé islam láwọn ọ̀nà tí ó lè gbàyé gbogbo wa ká fi dá islam mà torí ẹlòmíràn kí ni àti sọ́dọ̀ ọlọ́run inú islam náà bí ọ sí ó fọ́kọ ni islam àìfọ́kọ jẹ́ nígbà tó wà ní jábùláyì àǹtà muslim wọ́n yẹn ti jẹ́ mùsùlùmí èyí ò lè jẹ́ mùsùlùmí bíi nasab pẹ̀lú pé àwọn bàbá tí wọ́n bí wa ìsìláàmù náà mùsùlùmí òsì ni wọ́n àní kí wọ́n jẹ́ mùsùlùmí kí náà pè ní ìsìláàmù kí náà pè ní ìsìláàmù jàmáà ẹlòmíà ní ẹ̀sìn ọlọ́ ẹlòmíà ní ẹ̀sìn ọlọ́ òun ìsìláàmù ẹlòmíà ní ẹ̀sìn àṣìlá kúkú wọlé ẹ̀sìn olóòlù Islam ló fi jẹ́ pé àfi ká mọ ìtumọ̀ Islam tá a bá mọ ìtumọ̀ Islam òun ni ó fún wa ní ìtumọ̀ Muslim àwọn àfà wọ́n ń tẹ́ ní Islam kìí ṣe tá a máa ń fẹnu sọ pé mùsùlùmí ni mí àwọn bàbá tó tẹ̀ wá kalẹ̀ mùsùlùmí ni wọ́n àwọn báńkọ́ wọn alìsílám huwa alìsílám lillahi bitawhid wal inqiyadu lahu bit-ta'a wal khulus min ash-shirk wal bara'atu min ahlihi ìsìlámù gbogbo ẹni tí gbogbo ta kàńkéwì bá pé sáà rẹ̀ ó ní mùsùlùmí àmọ́ kí o bá pẹ́ sára rẹ kọ́ ọmọ ẹjẹ́ Abdullahi bàbá rẹ jẹ́ Muhammad kí ìyá rẹ máa jẹ́ Amina kí ẹ ṣe mùsùlùmí kò sí tọ́lọ̀ fẹ́ fún kọ̀rẹ́ ṣe. ìtọ́pẹ̀lẹ̀ Islam Islam lillah bitawhid tọ́wọ́nì al-istislam ìtumọ̀ rẹ̀ ni pé ìtúpá jẹ́lẹ̀ kí ẹ sọ̀rẹ́ndà fọlọ́ níbi tàwíìdù rẹ̀ ẹ sọ̀rẹ́ndà fún ẹ má ẹ má pamọ́ lọ́wọ́ níbi tàwíìdù kájúpájú tẹ́lẹ̀ fọ́nà ọba bíi tàwíìdù torí tá a bá júpájú tẹ́lẹ̀ fọ́nà ọba tá a ń lọ sí àrèmọ lọ́wọ́ èyí ó di bẹ̀kọ́ nínú kèdèrí o. nínú àwọn tàwíìdù rẹ̀ ni pé òun nìkan lẹ́ẹ̀mọ́ ti ẹ̀ má ti ẹ̀ka mẹ́ẹ̀má inú tàwíìdù ẹni pé òun ló kọ tiẹ̀ báyìí òun ló kọ tiẹ̀ báyìí kọ ti gbà bẹ́ẹ̀ inú tàwíìdù ẹni pé òun ní ń jẹ́ báyìí òun ní ń jẹ́ báyìí òun ní ń jẹ́ báyìí wọ́n fún lóko tó lọ́wọ́ jẹ́ wọ́n fún ọlọ́ọ̀ba lókè tí ò sọ rẹ̀ èyàn lè di bìbí ládàra rẹ̀ kẹ máa fún ọlọ́ọ̀ba lóko tí ò jẹ́ kẹ fún lókè tí ò jọra wọn ẹ̀ di bìbí ẹ̀ ti gbọ́rọ̀ gbóòkọ̀ náà fẹ́ lòmíì ìsí ọlọ́run ẹ má gbé fẹ́ lómi ìròyìn ọlọ́run ọba ẹ má gbé fẹ́ lómi gbogbo mẹ́ta tata sọ yìí àfi ń jẹrẹ láwùjọ tí wáyà yìí ni àwọn akẹ́kọ̀ọ́ dá ó ti di àfà lẹ́ẹ̀mọ rí gbọ́nu wá àti tiẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́ wọn bá ti ròyìn ara rẹ̀ pé ìnáwó láyé náà ọlọ́run ti ròyìn ara rẹ̀ pé èmi èé sùn ìlé kò gbé dépò pé sùn gbàtàfọ́ bọ́ bí wá sí tiẹ̀ oníkòtì tí ó sọ lọ ọ̀rọ̀ pọ̀rọ̀ tó nù àmọ́ lọrin ní sùn kẹ́límọ̀ ìlọrin ń sùn ní kẹ́límọ̀ tó kù àbùkù ńláńlá lẹ ti kọ́ lọ ìròyìn tí èso tiẹ̀ bí ìgbà pé yẹn tẹ̀ bọ́ ni bí ìgbà pé yẹn lọ tọrọ nǹkan lọ́wọ́ Ṣàngó. oníkẹ́ fún ọlọ́run ọba ní nǹkan tí èyí ṣe tiẹ̀ làwọn afáà sọ pé asma'ullahi tawqifiyya wa sifatuhu àwọn orúkọ ọlọ́run ọba tawqifiyya ni ìyẹn ni pé àlè mọ́kọ tọ́nà oúnjẹ orí òsọ fún oúnjẹ báyìí àbí sọ fún wa bẹ́ẹ̀ náà làwọn ròyìn ẹ̀ ọlọ́run ọba lọ́wọ́ èé fún ẹ̀yìn báwọn fánà ọba tó tan rẹ̀ wọ́n náà tó ní kò síbi tí ò sí fàní ń sùn ẹ̀tànú àwàdà lẹ́ńsẹ́ ọlọ́run ọba òkè ń sọba lábòsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kájúpájọ kájúpájú tẹ́lẹ̀ fọ́nà ọba níbi tàwọ̀hídù rẹ̀ tàwọ̀hídù dá lára kò dúró lára ọ̀pọ̀lọpọ̀ lónìí. wal inqiyadu lahu bi ta'a bọ́lọ̀ ń bá ní ẹdúró ẹdúró tó ní ẹdúró sí tó bá ní ẹjòkó ẹjòkó pé ní Ìsìlámù wo wọ́n ní ọmọ lọ máa lọ tó bá ní ọmọ lọ máa lọ síbẹ̀ làwa rí síbẹ̀ wa ti rí nù àmì bọ́lọ̀ ní aṣèkáwò tí láwùjọ yìí gbogbo àwọn mùsùlùmí ẹ̀ka rí bákan lónìí ayàtọ̀. kọ́dà àwọn tí èsì ìfúnwá ibà yàtọ̀ àwọn eléyìí ní irùngbọ̀n àwọn eléyìí ní irùngbọ̀n wọ́n tọ̀ ní irùngbọ̀n ti yàtọ̀ olúwa ní ọ̀fìn irùngbọ̀n ẹlẹ̀ tọ́ bí lẹ́bìrì olúwa ní kòkòtò ọ̀pọ̀ wọ́n والمسلمون اليوم في واد آخر àwọn atálẹ̀ ìsìn ìsìlámù lónìí à ń tanra wa ni o ọ̀tọ̀ níbi tí ìsìlámù wà ọ̀tọ̀ níbi tí àwa o. ọ̀ ní sẹ́wọ́ pẹ̀lú ọlọ́run ọ̀ọ́ta fọ́nà wọn bá níbi tàwíìdù rẹ̀ ọ̀ sì máa tẹ̀ láti rẹ̀ nítorí wọn ni ọmọ jẹ mọ́ jẹ ẹ bá ń sọ ọ̀rìbá ní tìyà sílùú àyíwájẹ́ lẹ́bi mọ́kà ni ẹ bá ń sọ ọ̀rìbá bẹ́ẹ̀ lómi tí mọ́kà làwọn wà ní ẹ̀bá ń sọ̀rọ̀ mọ́sẹ̀ kílẹ̀ mẹ́lò mi ní sáwùdí láwà ní àti ọ̀dà àti sáwùdí o kéèlì kan lọ́wọ́ ìwọ̀n kùránì kan lọ́wọ́ kalẹ̀ fún yín kùránì ara sáwùdí yàtọ̀ sọmọ nàìjíríà àtọ̀ tó bí ọmọ sáwùdí ló bí ẹ̀yìn náà ìlú láká ìtó bá wọn lọ́fẹ́ kí náà àwọ̀ ló kàn yàtọ̀ ọlọ́run ti ní kó o ti tó wọn fi àwọ̀ ṣe ìnà àkọ́mọkùnmọ̀ ìndàlọ́ọ̀hì àtọ̀ọ̀kùn ẹni tó lápá lọ́dọ̀ ọlọ́wọ́ bá nu yẹn bá bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ní kò sí tọ́lọ́wọ́ bá wọ̀ ṣe yàrá funfun nì. ìtàn pé ní Ìsìlámù ni pé ọlọ́mba ni ẹ̀sìn ẹ̀sẹ̀ tó ní ẹ̀ máa ṣe máa fi. wọ́n ní kò lóòsùn mi náà ṣèrè gbogbo tí máa ń jẹ ẹbọ àfilẹ̀ ọlọ́lẹ̀ yẹmí wò má ìwà àfọ àti wọn náà tẹ̀ ẹ̀ pé ọ̀ kò lè ṣe ti láíláí ọ̀n tẹ́pẹ̀ wá ní mùsùlùmí ni ọkùn rọrùn wọ́n lọ ń lọ bá àbá tí ń tẹ́pẹ̀ ọ̀n bẹ̀rẹ̀ kan lọ́wọ́ rẹ̀ ọgbà gbọ́ olórí náà ọwọ́ ní mùsùlùmí ni ọ́ wọ́n ní kò lóògùn mìíràn kiri ẹbọ lè yín ọkùn bẹ́ẹ̀. nígbà pẹ̀lú Islam ló jọmọ́ èyí ò lè máa jẹ́ mùsùlùmí kọ́mọ ọ̀hún fi nǹkan kọ́lé kí lòun ń ṣe láìsí pépà láìsí kàlẹ́ndà ẹ wá fi pílé ẹ ló lé wọn sọ yín ọ̀hún jẹ́ mùsùlùmí kí lọ́lọ́wọ́ ń ṣe. èyí ò lè máa fi nǹkan kọ́ mọ́tò kọ́mọkọ́mọ bàlá àgbẹ̀kọ́ wà lásìdẹ́ǹtì ẹ́ fún ọ̀pẹ rẹ̀ mùsùlùmí àwọn gẹ́rẹ́ ẹlòmí orí dídí òkú mọ́ gbogbo òdí ẹgbẹ́ ti bẹ́ẹ̀ sí torí ayé yìí náà ni. ọtọ́ ń kó gbùkọ́ lè bá máa ta èèyàn lè máa sọ fún lè bá máa ṣàkóso lọ jẹ́ mùsùlùmí wọ́tọ̀ ń sọ́gun káráyé mọ́ káráyé kọ́ kápá rẹ̀ kò fọ́ púpọ̀ mọ́ jẹ́ mùsùlùmí wọ́tọ̀ ń ṣe ìlìhàm kọ́lẹ̀bà mẹ́jọ kọ́lẹ̀bà mẹ́wẹ́ kò rọrùn ọ̀lẹ́ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ wọ́lùkù lóòsù nínú ṣìrì gbogbo tá ń sọ ìyẹ bọ ní àbíkẹ́ fílẹ̀ ọ̀lẹ́ kọ́sẹ̀kọ́ nínú ìyá ọ̀sìn ní mùsùlùmí kò pọ́sibù walbarahatu min ahlihi subhanallah eléyìí ló wà lé díẹ̀ gbogbo ẹni tí wọn ń ṣẹbọ pátápátá àbíkẹ́ yà wọn sí ẹ bá bá wọn sọ pọ̀ mọ́ ìbára lẹ ń bá ń jẹ pọ̀ nídìí ẹlòmíì ò lọrẹ mi láyé àdìjẹ bẹ̀rẹ̀ ìlà àwọn mùsùlùmí yẹn máa ń bí sèé gègé tó bí sèé Ọlọ́run níbi kò níbi sèé yẹn Ọlọ́run lẹ gbọ́rọ̀ mú wọn lọ́rẹ̀ yà náà mọnu láti tẹkìdù àdúwì wà àdúwà kùn àwùlíyà ọ̀rẹ́ ní àbọ̀tá yẹ́ mọ́ ọlọ́rẹ́ ẹgbẹ́ bá pọ̀ níbi tó bá ti ní kan ṣe pẹ̀lú ẹ̀sìn wọn ẹ jìnà sí wọn ìtàn pèlè ìsìlámù lélẹ̀ yìí ẹni tí gbogbo lè bá quality ta kàkàlẹ̀ yìí tó bá pèlà rẹ̀ ansa mùsùlùmí ìwọ mùsùlùmí kí ni pé ń kírun là ń sọ ìbùnú ìbá ìbùnú sàlúdà sọ fún àwọn jẹjẹ náà ó kírun kó kírun náà kò jẹ́ mùsùlùmí gèdè rí ànábì pé ọlọ́run pé wọ ìmáàmù pọ́ńkìlù fáwọn èèyàn pààrọ̀ rẹ̀ ìmáàmù ìmáàmù ìmáàmù nìkan kọ́ wọn gbèsè tí wọn náà di pààrọ̀ mọ́ táwọn náà di pààrọ̀ mọ́ nípa tí wọ́n jẹ́ kò pọ́sibú. abdullahi ọba masa fi ẹsẹ̀ wa rinlẹ̀ lórí islam gidi o ẹ̀yin náà ti wá islam gidi lọ ẹ̀ẹ́dẹ́sẹ̀ islam kàmú bàtà bàbá tí wọ́n ń ṣe ó ti kọjá abẹ́ o ìgbọ́n tó mọ́ àwọn bá tí wọ́n lọ ní ọlọ́run ló mọ̀ bí ìṣòro ẹjọ́ wọn sí wọn. àmọ́ òdi wọn gbọ́ lónìí pé táwọn báyìí ti ọ̀dà tọ́lọ́ ní yípadà àmọ́ ó bá ọlọ́pàá jẹ́ pé ilé tó kọ́ ẹ̀ yípadà. ilé alámọ̀ làwọn gbé e búlọ́ọ̀kù lẹ́yìn kọ́lẹ́sì mọ́tò ẹ̀rẹ̀ yìí wíńdò mọ́ra sáré làwọn kàn kalẹ̀ ẹ̀ gíláàsì lẹ́yìn yọ àwọn ọ̀tẹ́ kan ọmọ tó ń pẹ́ báyìí ẹ̀yìn ti ń lẹ̀ títí wá di tọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ ní kò lè ìlànà bí wọn. ẹ ń sábòjú fúnra yín o àyàfi báyẹn pé ẹ̀rẹ́ ni fún yín ní ẹ̀rí nínú alukuhani wàá ti súnà sọ̀rọ̀ bá wà musa muwadu wa الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك بالله عليكم يا الله ويا جن tán ọlọ́run ọba ní Muhammad ẹ̀yin mùsùlùmí lẹ́yìn ìgbà tá a ṣàlàyé tí ń jẹ́ ìsìláàmù fúnra wa. àwọn sọ́ra ká sọ́ra fún wàhálà ká sọ́ra fún àgbákò ká sọ́ra fún fìtínà. gbogbo nta bá rí kó lè kó lè di ẹsẹ̀ wa kó lórí Islam ẹ má jáde bẹ́ẹ̀ o. àwọn nǹkan tó ti lè yẹ ẹsẹ̀ wa kó ní Islam lónìí wọ́n ti pọ̀ àti ká sọ́ra fún un láti gbọ́dọ̀ máa kíyèsí ra wa lẹ́yìn gbọ́dọ̀ láàfáà láàfáà tẹ́ ń ní fọkànbalẹ̀ lé lórí lórí ẹ̀sìn ẹ̀ní ní yorùbá láàfáà tí ó ní fọkànbalẹ̀ lórí lásìkò tá a wà yìí ìgbà yóò gbé lọ gbogbo tó lè gbẹ̀sìn lọ́wọ́ èèyàn ló yí wa ká lónìí ẹlòmíì íńtánẹ́ẹ̀tì làfáà rẹ̀ mo ní wọn lọ tó bá ti rọrọ kan ní ìsìláàmù ó bọ́nu gúgúrú àbí kílẹ̀ ń pè yóò wá ní kó mo wá fún un òun gbé wá fún ọ agbétàwọn ṣíà wa ọmọ afẹ́jú wọn wò lọ́wọ́ kan wó ọkàdé ṣíà ni wó ọkàdé kọ̀wárì wó mọ̀tẹ́sílà wó jahmiya àbí kílẹ̀ láàpá. ẹni àpá tẹ́ mọ gbọ́rọ̀ rẹ̀ bí yóò bá ní yóò o. nínú àwọn tá a sọ́ra fún ẹ sọ́ra fáwọn àwọn kan ń ti bí ẹ ti ó sọyàn nù tó tó náà tó fafọ́jú lọ́wọ́ kò mọ̀ náà ó tó fafọ́jú wọ́n bá fi lè wọnú gbó bẹ́ẹ̀ wọ́n bá ara rí wọnú gbó bẹ́ẹ̀ <laughs> èyí tó dá lójú pé wọn ò ní jáde mọ́ láéláé inú gbó parẹ́ sí. ẹ sọ́ra yín pẹ̀lú àwọn afá tí ń sọ ìyẹn nù láwùjọ táwa yìí wọ́n pọ̀ o àwọn àfihàn wa ti pọ̀ àmọ́ àwọn tí wọ́n ń pèpè lórí tọ́lọ́wọ́n bá wọ́n kéré láwùjọ yìí o ẹ̀yin lè ti dẹ̀ gbọ̀n wọn àwọn àfáà tẹ́ mọ̀ tẹ̀ lọ́wọ́ wọn òun làwọn àfáà tí wọ́n ń pè é lọ sínú Islam kí ló ń pè ní Islam qala Allah qala Rasul qala Sahaba Islam ojú bá ń lọ ọlọ́run sọ báyìí ní tí mo sọ pé ọlọ́run sọ yìí báwọn sábẹ́ ti gbọ́ yéré anabi sọ báyìí ní mo lánàbí sọ báwọn sọ ti gbọ́ yéré Islam ló àwọn Sufi gbogbo tí wọ́n ń ṣe pátánú ẹ̀sìn wọn wọ́n máa rẹ́rì wá nu kùhánì wọ́n mẹ́rì wá nu hadithi ibo làwọn ti sàgbákò tí wọ́n wọn ò gbọ́ àyà kùhánì yé báwọn tàbí ti gbọ́ yé wọn ò gbọ́ hadithi yé báwọn tàbí ti gbọ́ yé àwọn sọ̀rọ̀ bá ń gbà táwọn dẹ́n bẹ láyé wọ́n gbọ́ lọ́rọ́ jù wá lọ ọ̀pọ̀lọpọ̀ ní àyà tí wọ́n gbọ́ yé àbí anebi ọlọ́run ò ti ṣèdè mí ìtọ́lára ni àmọ́ ti yàtọ̀ sí tùmọ̀ táwọn èdè wọn. àìmọye hadithu lànẹ́bí ó sọ àwọn sàrọ̀tì ní gbọ́yé tó ń lépe lára ló fi sọ fún wọn. ànẹ́bí tó wá sàlàyé fún ti wá kọ́ wọn ní ẹ̀sìn pé kí ànẹ́bí ti ní tẹ́lẹ̀ ìtàn báyìí lórí wọn wá fà wá kánàbí tó kú lọ káwọn mùsùlùmí ẹ̀kùn jẹun ti tírì àwọn afá àwọn tòmọ̀ àwọn èèyàn lọ síbẹ̀ ń jẹun ti tírì yìí náà olùhàfi náà ìlà wáhídà seventy two nu seventy nine yìí seventy three yìí wọ́n wọ́n náà lọ́wọ́ bá afẹ́yọkan tó fún àwọn sábẹ́ lè wọlé ọkàn wọn náà ànábi tí wọ́n kánà aláàmà àná alẹ́ ni yóò lọ́wọ́ àṣàhábì gbogbo ẹni tó wà lẹ́yìn tí mi àlẹ́ ẹ̀ gbọ́rọ̀ dáyà kan gbọ́yé àbí hadithu kan àbí pẹ̀lú fáwọn àwọn sàábì àbí Muhammad sallallahu alayhi wa sallam. Allah ni wa man yushaqiq ar-rasul min ba'di ma tabayyana lahu min al-haqq wa yattabi' ghayra sabil al-mu'minin. Allah ni gbogbo ẹ̀ tó bá lọ sí àní Muhammad lẹ́yìn gbàgbọ́ ti mọ̀nà tán ló wá lọ tẹ̀lé ìlànà kan tó yàtọ̀ sílànà àwọn mọ̀mìnì àwọn sàábì ni wọ́n bá wí jọ́nà jàmá mùsùlùmí bẹ́ẹ̀ bá fẹ́ yan àfa àkókò náà bá fẹ́ yín àfa àtúnà ni ẹ mú àfa àtúnà ni ẹ mú ló máa inú àfa àwọn ni wọ́n sì àwọn ni wọ́n sì ní pílánì fáwọn pálí ọmọ yìí wàlúwà ìlàhàbí kò ní gbà nǹkan lọ́wọ́ yín kò ní béèrè nǹkan lọ́wọ́ yín wọ́n sọ yín sọ́nà mi àwọn tó wàá sọ yín délé ibú wọ́n sọ yín délé ibú láyé àfa àti gbá àwọn èèyàn lónìí wọ́n sọ délé ibú láyé wọ́n wà fún wa sọ délé ibú láyé kìí ẹ ti jà pẹ̀lú wọn. wàláì làhàbíb a rí obìnrin gbogbo alágbọ́síkẹ́sì náà obìnrin wọn lépo ni ó lọ́dọ̀ àbá kó òun sògùn àbá sògùn bẹ́ẹ̀ fún. ó fi wá lóyún bá àbá yín náà ní. nítorí yín náà ní àbá sògùn bẹ́ẹ̀ fún. ó fi wá lóyún níjọ́ tí ó bí wọn lójú rẹ̀ dá. tá ń ẹ ti ń tẹ̀lé wọn àwọn tí wọn ò ní pílánì fún yín wọn ò ní pílánì fún yín fẹ́ gba tọwọ́ yín ni láìpẹ́ yìí ìkànnì àwọn tó ń pera wọn láàfà lọ́tẹ̀ àbùbàtà yìí náà ń pè é kí ló wọ́n sàn tiẹ̀ ọwọ́ nígbà náà ẹni ká má ṣe sí náà kí ló wá dá wa fún wàlúwà ìlàhàbí èmi lẹ́yìn lẹ́yìn bẹ́lẹ́ ti tẹ́tì mi ò lè fún ọ àwọn èso nǹkan táwọn ò bá gbọ́ àbá àbá ká ìpalọ́mọ́yàn sáfà náà nù ọ̀pọ̀ ìdàbí ọlọ́run ọmọ kéwú èmi jọ́nà yẹ káwọn ọmọ kéwú strike lẹ́yìn rẹ̀ sáfà lélẹ́ yìí ẹ̀bọ́ ìbò ìjáná ti mọ́ o àwọn ajáná ti sọ ọlọ́họ́pọ̀ ọlọ́họ́pọ̀ subhanallah jọmọ mùsùlùmí ẹ lọ sẹ sàáfà ẹ lọ sẹ sàáfà tí ó fa ìwọ̀n náà tí ó fa ìwọ̀n sábà bíi tiẹ̀ lẹ́bi ṣe yọ ọlọ́run ọba wallahi alazim kò sì sí àfa àwọn láwùjọ lónìí mọ́ tí wọ́n sì ní àlùkò ńlá níyàn dáadáa tí wọ́n sì ní pílánì fún àwùjọ yìí lọ́la tó ju àfáà súnà lọ́wọ́ tó ju àfáà súnà lọ́wọ́ ẹ má bẹ́ẹ̀ sì yín jẹ́ o ẹ má bẹ́ẹ̀ sì yín jẹ́ o ẹ dé lórí ẹsẹ̀ yín gbogbo ń tá kàkà lẹ̀ pé tó pè ní ìsìlámù yìí eré wọ̀nlá ìlànà àbí kò sí dídẹ́ ṣe bá pé ó làwọn àfáà súnà àwọn tẹ́ ń pè wọ́n ń sọ èmi náà balẹ̀ ìdíra nínú ọ̀rọ̀ bá túrọ́bù ọ̀nílájẹ́bì wọn náà wá wé mọ́pọ̀ èmi náà balẹ̀ ọwọ́ tẹ̀sí àrùn ọwọ́ ń tẹ̀ ẹ́ ẹ wọ́n rí subhanallá ẹ bọ́ gbélé ọlọ́wọ́ wọ́n bẹ̀ sí jẹ́ afáfọ́ ọlẹ́gbẹ́ ó bẹ̀ sí jẹ́ gbogbo eléyìí àwọn náà wọ́n mọ̀ sọ fún yín pé ń tọ́ intanẹti sọrí etí ń sí ọrẹ bàtà lọba anẹgbẹ báyìí sàn wọn ètò sọ fún wọn rè ó ti tán àmẹlẹyìn wọn tẹ́ yín lọ́rùn kì í tẹ́ yín lọ́rùn ẹnìkan wá bá wa ó lọ wọ gbádùn ìjọba yìí ń ṣe ìjọba yìí ń ṣe ìjọba yìí ń ṣe nǹkan ilé tó bá wọn wọn ti máa ka kùrùsí ẹ̀rọ kan tó bá sùn kùrùsí ẹ̀rọ kan mo máa kà ẹ̀rọ kan tó bá sùn ó ní à ẹ̀rọ kan bó mùkádà mo sẹ́wọ́n ti bùkálà mo ní kí wọ́n ṣe kùrìsí yìí mo ṣe kò lọ wọ́n náà wọlé sí bùkálà mo fọ́n sẹ́wọ́n ti ẹyọ kẹ́tí mi pọ̀ yìí ànábì ló fún wa lẹ́yọ kan ọba tó sì nù wọ́n ní wọ́n náà lọ fọ́n sọmọ kan wọ́n náà lọ sẹ́wọ́n ti wọ́n rọ̀ pé ọ̀ nígbà yẹn jọ náà wọ́n máa ń hàdí ẹ máa wọ ni adúgbò ní ṣe ìsìláàmù aláyùká lẹ́kùn lọ́hùn lọ́sàn ilẹ̀ òsìráhà ọlọ́run ọba ò gbé nǹkan tó lè kó alọ́rùn ọlọ́run ọba kàn fẹ́ ọkàn fẹ́kẹ́ mi yín súnmọ́ òun ni pẹ̀lú àdáwò tó ti kàn yín wọn ní kaba yín tí ọ wọn ní kọ́ máa ṣe àwọn obìnrin kẹ́lẹ́ ti láyé táàmà ní ìṣàrí máa kọlà kọ ẹnìkan fẹ́ ó jẹ́ kó sílé ó ní kí lóun ó wì adékó ṣe báwọn àwọn obìnrin ẹgbẹ́ náà lẹ́tọ̀ àti kó sílé àdékó pàdé kalẹ̀ ìṣàkàlà ìtẹ̀ ń wánu wọn sọ wọ́n tún lọ pẹ́rẹ́ wọ́n bọ̀ wọ́n tún lè bẹ̀sẹ̀ rẹ jẹ́ àánú ọmọ dẹ́rù bọ̀ kò lè tó bá wọn tó bá kó sí ọ ní àwùjọ kẹlẹmẹtì láyé tààmẹ́ iṣẹ́ ìrìnà kọlà kọ̀ kò gbọ́dọ̀ lọ wọ́n rọ òwe àbá bí òwe níta àbá tún lè sọ̀kọ̀ ọ̀nà àbá tún lọ́wọ́ kẹ́kọ́ ilé rẹ̀ ọ̀dẹ̀bà gbádùn lé lọ́pẹ́rán wọ́n mú eléyìí dèmọ́lé ọ̀tọ̀ wọ́n mú eléyìí orígun kejì wọ́n mú eléyìí ó pa àwọn àbúrò káàbìrẹ́ hàn án ìrọ́ náà ni irọ́ náà ni ó ẹgbẹ́ lórí sunna ní Muhammad islam gẹ́gẹ́ náà pè ní sunna sunna náà pè ní islam abiola ọba àlekè ọlá ọlọmọta fọnàmọ wa o sàlékún mọ̀nàkún wa ọlọ́wọ́ bá o allahumma harina al-haqqa al-haqqa.